ẹ̀yin èèyàn wa ìlú Abẹ́òkúta aláwàyé níbi tá a ti gbọ́ nípa òrìṣà àti chọ́ọ̀chì tí wọ́n jọ wà papọ̀ níbì kan náà ìyẹn ló wá jẹ́ kárìnrìn àjò wá bí láti wo báwo gan ni nǹkan ti rí kí ni òkodoro nípa ẹ̀ irú òrìṣà wo ní ń bẹ pẹ̀lú chọ́ọ̀chì chọ́ọ̀chì wo ní sì ń bẹ lójúbọ òrìṣà tó jẹ́ wípé bí ẹni pé inú ọgbà kan náà ni wọ́n wà ibì kan náà ni wọ́n wà àwọn tó ń ṣe òrìṣà irinlẹ̀ yìí wọ́n wá síbẹ̀ láti wá ṣe àwọn ètò tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìbọn àti ìjọsìn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ lẹ́yìn Kristi tí wọ́n ń bẹ tí wọ́n ní ilé ìjọsìn tiwọn náà níbí wọ́n wá síbí láti wá ṣe ìjọsìn tiwọn lásìkò ìsìn tiwọn ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin kẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ elérinlẹ̀ àti chọ́ọ̀chì wọ́n jọ ń ṣẹ̀ṣẹ̀ lálàáfíà nílùú Abẹ́òkúta báwo ló ṣe jẹ́ gan-an ẹ farabalẹ̀ láti rí òkodoro ọ̀rọ̀ nínú fídíò yìí o Ọlákúnlé Fásùgbà ló kọ mi. òrìṣà irinlẹ̀ òun ló wọlé síbẹ̀ dọ̀là tí lè máa mọ̀ so tá a bá lọ sí ìrìn àjò mímọ́ tí àwa ẹlẹ́sìn ìbílẹ̀ tá a máa ń lọ a máa bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún yìí sínú oṣù kẹfà a máa ń dé odò yẹn ibẹ̀ la ti máa ń lọ bọ òrìṣà irinlẹ̀ ní inú odò yẹn kò sí nǹkan tíyàn tọrọ nídìí irin ilẹ̀ yẹn nídìí odò yẹn láṣẹ irin ilẹ̀ tí kò ní rí bá ṣe fẹ́ kórè níbi tí ọ̀rọ̀ èrìngì ilẹ̀ yẹn tó fi ìdánilójú dé pé tí ẹ bá mú awẹ búrẹ́dì kan dání ẹ bá nà á sí inú odò yẹn ẹja tó wà nínú odò yẹn gbọ́dọ̀ dìde wá gba búrẹ́dì yẹn lọ́wọ́ yẹn hmm. níbi tí àṣẹ ọ̀hún ọ̀dẹ bẹ́ẹ̀ bá tẹ omi tí ẹ kẹ̀dẹ̀ rè kì í ṣe omi tó ń dúdú omi tí ẹ máa rí ilẹ̀ yanrìn nínú ẹ̀ dáadáa ni tó jẹ́ omi tó mọ́ òun ò fẹ́ ìdọ̀tí kò dẹ̀ kì í gba ẹ̀gbin mọ́ra odò máa ń ṣàn síwájú ni ó dó erin jíyan kì í ṣàn síwájú ẹ̀yìn lòún máa ń ṣàn sí látàrí wípé wọn kì í pa ẹja tó wà nínú ẹ̀. bí ilẹ̀ bá dami lọ sọ́tún omi á máa ṣàn lọ sọ́tún ṣùgbọ́n kàkà kóun máa ṣàn lọ sọ́tún òkè ni yóò máa ṣàn lọ. dọ̀la tilẹ̀ máa mọ òkè lórí ṣàn sí. ìyẹn fi hàn pé nílẹ̀ Yorùbá yìí ìfẹ́ wà láì fi tẹ̀sẹ̀ ṣe. ìfẹ́ wà láàrin ara wa ìgbà tí ìyá kan náà bá bí ọmọ tẹ́gbọ̀n ń ṣe bá àbúrò ń ṣe pásítọ̀ tẹnìkan ṣàbà ìyá kan náà ló jọ bí wọn ẹsẹ̀ ọ̀fadà. Yorùbá Gidi TV. ẹ mọ̀ tó ń lẹ́ ń bẹ̀ wọn o ẹ̀yin olólùfẹ́ ìkànnì yorùbá gidi tv ọlákúnlé fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè pọnmi èdè mọ́mi èdè wọ́ṣọ èdè gẹ́fìlà èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fi wíyí ọ̀tọ̀ mímí kọ́ ọlọ́run ni ǹjẹ́ lónìí ẹjẹ́ á tún máa ṣàlàyé ọ̀rọ̀ bí àlékún kálímọ́gbò bí ẹni owó ẹ̀kún lórí ọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ wa ni mo wà ń bí pẹ̀lú àlejò mi tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀ka àbọ̀ sórí ètùsà bá ń dákọ yín fáwọn èèyàn tí ń wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. orúkọ mi ni olóyè Ifáṣẹ Àjàní Dúrókìfà tí mo jẹ́ baálẹ̀ Ẹlẹ́rìnlẹ̀ ìlú Òwu lápapọ̀. baálẹ̀ Ẹlẹ́rìnlẹ̀ ìlú Òwu àwọn òwòlé lẹ́rìnlẹ̀ kí ni ìtumọ̀ ìrìnlẹ̀. àwọn tí wọ́n ṣe òrìṣà ìrìnlẹ̀ la lè pèlè lẹ́rìnlẹ̀ hmm. àwọn tí wọ́n ṣe òrìṣà ìrìnlẹ̀ náà ṣó ìṣàmì o oh. torí nínú ẹlẹ́rìnlẹ̀ náà àlè rọ́lọ́ṣun àlè rọ́lọ́bàtàlà ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rá ìrìnlẹ̀ tó máa ṣòrìṣà ìrìnlẹ̀ sórí ìyẹn ni wọ́n ń pè ní ilé onílẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ní ojúbọ tí ó ti máa máa ṣe òrìṣà ìrìnlẹ̀ yẹn. òrìṣà ìrìnlẹ̀ yẹn irú òrìṣà wo àti àmọ̀ nípa ọ̀ṣun àmọ̀ nípa bàtálá àmọ̀ nípa ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo ni ìrìnlẹ̀ báwo òrìṣà ìrìnlẹ̀ ó jẹ́ òrìṣà omi òun náà jẹ́ òrìṣà omi bíi ọ̀ṣun ṣùgbọ́n ohun tí òun gbàràdá lé lórí jù ní ìtọ́nisọ́nà lórí ọlọ́mọ bíbí hmm, hmm. tí wọ́n bá ń wá ọmọ ó jẹ́ òrìṣà tí ó máa ń ranni lọ́wọ́ púpọ̀ púpọ̀ jù láti lè jẹ́ kí ọ̀rọ̀ àgàn ó dọlọ́mọ kì í ṣọmọ nìkan náà o ṣùgbọ́n torí pé ó gbé ọ̀rọ̀ ọmọ yẹn sórí púpọ̀ jù òun ló fi jẹ́ pé ọ̀pọ̀ èèyàn tẹ́ bá rí lẹ́yìn ẹ̀ lénìí àwọn ìyá lọ́mọ ló pọ̀ jù. inú omi ọdún ọdún òkun inú omi ọdún òkun inú omi ni ọdún erilẹ̀. àwọn ni wọ́n máa ń gbé lárugẹ jù torí látara oore tó ti ṣe fún wọn níbi pé olórí ọlọ́mọdé o láti lè rí èrè púpọ̀ jẹ nínú ẹ̀ tí ìṣòro ìṣòro ilẹ̀ pápá tí mo lóyún ó pé ọdún mẹ́ta àti oṣù méjì ní òbí ọwọ́ sọ fún mi ìyá mi pé wọ́n là bọ erin lẹ̀ òun lè jẹ́ mo wá jẹ́jẹ́ nídìí erin lẹ̀ yẹn pé ní gbogbo ọ̀gbà tó ti ṣọdún erin lẹ̀ màmá múra màmá ṣe ìyá lọ́mọ. ṣó ní ìtàn kan tó bí òrìṣà erin lẹ̀ yìí torí wọn a máa sọ fún wa lọ́pọ̀ ìgbà míì pé àwọn èèyàn ló padà wá dóòṣà nílẹ̀ Yorùbá. kò bẹ́ẹ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé a lè máa gbọ́ ìlú kan wà tí wọ́n ń pè ní ìlú Erinjiyàn ní ìlú Èkìtì omi yìí gangan ni wọ́n ń pè ní ẹ̀rí jiyàn kí ni ẹ̀rí jiyàn tó wà ń bẹ̀ ó ní odò kan ṣe ní gbogbo àgbáyé tó ń ṣàn láti lè lọ sí òkè. ó fi wá lọ́kàn balẹ̀ pé mo lóore ọ̀fẹ́ àti débẹ̀rẹ̀ láti ẹ̀ bá wọn tí wọ́n ti kú ní ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n òrìṣà ìrìnlẹ̀ yìí ló wọlé sí ìlú yẹn tí wọ́n bọ̀ dèdè tí wọ́n bá dé ìlú èrìjì yẹn omi tí odò máa ń ṣàn síwájú ni odò èrìjì yẹn kì í ṣàn síwájú ẹ̀yìn lòún máa ń ṣàn sí Eh, látàrí wípé wọn kì í pa ẹja tó wà nínú ẹ. bí ilẹ̀ bá dami lọ sọ́tún omi á máa ṣàn lọ sọ́tún ṣùgbọ́n kàkà kó máa ṣàn lọ sọ́tún òkè ni yóò máa ṣàn lọ. dọ̀là tilẹ̀ máa mọ òkè ló ṣàn sí. kò ṣàn wá sálẹ̀. kò ṣàn wá sálẹ̀ so wọn dẹ̀ kì í pa ẹja tó wà nínú ẹ. òrìṣà irinlẹ̀ òun ló wọlé síbẹ̀ dọ̀là tilẹ̀ máa mọ. so tá a bá lọ sí ìrìn àjò mímọ́ ti àwa ẹlẹ́sìn ìbílẹ̀ a máa ń lọ a máa bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún yìí sínú oṣù kẹfà a máa ń dé odò yẹn ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo Èkìtì lápapọ̀ ibẹ̀ la ti máa ń lọ bọ òrìṣà irinlẹ̀ ní inú odò yẹn tó dẹ̀ fi dá wa lójú pé dọ̀la tílẹ̀ máa mọ́ yìí kò sí nǹkan tí yàn tọrọ nídìí irinlẹ̀ yẹn nídìí odò yẹn láṣẹ irinlẹ̀ tí kò ní rí bá ṣe fẹ́ kó yìí. gbogbo wa mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa irú òrìṣà Ọ̀ṣun fún àpẹẹrẹ wọn mọ̀ kó obìnrin ni ṣọkùnrin lòrìṣà irinlẹ̀ obìnrin lòun náà. nígbà ìwáṣẹ̀ ọ̀rúnmìlà ni ọkọ gbogbo òun ló fẹ́ Ọ̀ṣun òun ló fẹ́ Ọya òun ló fẹ́ ìrìnlẹ̀ ẹ mọ̀ pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. bẹ́ẹ̀ni. nínú ìwádìí táwa ṣe a rí wípé nígbà tí ọkọ wọn kó gbogbo wọn jọ gbogbo wọn ò bímọ. Hmm. ọ̀run mìíràn ló wá lọ fi ọkọ kejì pé àwọn ìyàwó òun yìí o wọ́n lè dọ́ lọ́mọ náà ṣùgbọ́n àṣírí kọ̀ọ̀kan ń bẹ lára obìnrin kọ̀ọ̀kan tó ń rúmi láfẹ́. irú ìrìnlẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ ló ń dùn ún. nígbà tí wọ́n lọ ṣe ètùtù ní ọ̀dọ̀ àwọn irúnmalẹ̀ nígbà tí ń tọ́ fi ṣètùtù wọn gbé wálé àwọn ìyàwó àwọn tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ tí wọ́n jọ jẹ́ obìnrin nílé Ọ̀rúnmìlà àwọn ni wọ́n lọ fún ní tí kì í jẹ hmm. kó tó lọ yíra padà kó tó domi. ó ni kó tó wá dodo. Hmm. nínú odò tó dì yẹn ni a ṣe lọ bú ẹ̀yà ẹ̀ tá a fi ń ṣe ọ̀tá because ẹ bá rí ojúbọ ẹ̀ nísìn ẹ rí pé ṣe ni ẹ máa bá ọ̀tá ẹ̀ tó pọ̀ ní òkúta òkúta tó pọ̀ nínú omi ó pẹ̀lú nǹkan tí wọ́n fi ń yá òòṣà ẹ̀ jẹ́ gbogbo tẹ́ bá fẹ́ bọ́ ni o ó gbọ́dọ̀ ní ojú ibi tí gbogbo rẹ̀ ní pé gbogbo ohun tá a máa ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn nílẹ̀ ó ti pàtí mọ́ ọ̀rọ̀ odò ẹ̀wòrò bá yẹn máa ń lọ sóde odò ọ̀dọ̀ lọ́dún yẹn torí pé ibi tí a ti ń ṣọdún yẹn odò tó wà ńbẹ̀ kò ṣe odò tó tóbi rẹpẹtẹ nígbà tí wọ́n máa gbé wá láti orílẹ̀ tí wọ́n ti gbé òrìṣà yẹn wá ni wọ́n lọ yá nínú omi tí wọ́n gbé wá láti orílẹ̀ tí wọ́n lọ bù nínú odò yẹn ni wọ́n fi ṣe ojú bèrè tí wọ́n rú àṣẹ sí òun là ń bọ lẹ́nu lábẹ́kúta. orílẹ̀ yẹn ni odò ti ẹ̀rìn jiyàn tẹ́ ń sọ yìí. òun lè rìn jiyàn tán orí jiyàn yẹn ni ó ti ṣẹ̀ wá síbi gbogbo bíkíbi even níbi tí ọ̀rọ̀ yẹ èrìn jìnlẹ̀ yẹn tó fi ìdánilójú dé pé tí ẹ bá mú àwẹ̀ búrẹ́dì kan dání tẹ bá nà á sí inú odò yẹn ẹja tó wà nínú odò yẹn gbọ́dọ̀ dìde wá gba búrẹ́dì yẹn lọ́wọ́ yẹn hmm. níbi tí àṣẹ ọ̀hún ọ̀dẹ bẹ́ẹ̀ bá tẹ omi tí ẹ kẹlẹ̀ rí kì í ṣe omi tó ń dúdú omi tí ẹ máa rí ilẹ̀ yanrìn nínú ẹ̀ dáadáa ni ṣé ó jẹ́ omi tó mọ́ òun ò fẹ́ ìdọ̀tí kò dẹ̀ kì í gba ẹ̀gbin mọ́ra. abáni awa wo a máa ń rí àwọn obìnrin tí wọ́n ru ẹrù lórí tí wọ́n pọ̀ tí wọ́n mọ̀ tò lọ́wọ̀wọ́ kí làwọn nǹkan tí wọ́n rù lórí kí láǹfààní àwọn nǹkan yẹn iṣẹ́ kí ni wọ́n fi ń jẹ́ ṣé dandan ni fún ẹni tó bá ń ṣe irinlẹ̀ kó máa ru àwọn nǹkan wọ̀nyí. ẹ ṣe olóòtú dandan ni ó kàn lọ́pọ̀ pé ọ̀pọ̀ ẹni tí kò bá ṣe ọ̀rárí irinlẹ̀ ẹ ò lè rí kó gbé ìrírí irinlẹ̀ sórí o hmm. kò sí pé òrìṣà wù mí mo wá gbé sórí kọ́ nínú ìdálò tá a fi ń ṣe ìṣèlú tọ́lọ́ṣọ́ bá ń ṣọdún àwọn náà ní èrè tí wọ́n máa ń rò oníyemọ́já ní tiẹ̀ ọlọ́balọ́ ayé ní tiẹ̀ ṣùgbọ́n ilé irinlẹ̀ ìdánimọ̀ wa lọ́dọọdún ni wípé tí òrìṣà náà bá ti dé ó gbọ́dọ̀ gbé ère wù láti lọ́ọ́ fi ṣe ẹ̀yẹ fún erin lẹ́yẹn ní ọdọọdún hmm. bá ṣe máa ń ṣe nìyẹn. wọ́n fi ń ṣẹ̀yẹ fún erin lẹ́yìn ní ọdọọdún pé ọdún dé lọ́dún yìí ó bá wa láyé o ó bá wa láyé ó bá wa láyé rere o kò sí ojúbà kan tẹ máa dé ní gbogbo Abẹ́òkúta yìí nígbà ọdún erin lẹ́yìn tí ẹ ò ní bá ère lọ́pọ̀lọpọ̀ so àtọmọ kékeré tí wọ́n rárí fún ni àtàgbàlagbà tí wọ́n rárí fún ni gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ru ère lọ́ọ́ fi yílẹ̀ fún ẹlẹ́dàá wọn tó jẹ́ òrìṣà irinlẹ̀ lọ́dún so a jẹ́ pé èrè àwọn èrè tí wọ́n ń gbé lérí tí wọ́n ń èmi ìta bá rẹ́ lòmíì ó dàbí inú bíi igbá àbí nǹkan kan ni wọ́n tó àwọn. òrìṣà yẹn náà ní ẹ̀ka torí nínú ẹ̀ka ìrìnlẹ̀ yẹn àbátan wà nínú ẹ̀ ojútùú wà nínú ẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ wà nínú ẹ̀ àwọn òrìṣà yẹn nínú àpapọ̀ gbogbo wọn ló ń jẹ́ ìrìnà bọ̀tà àwọn náà ní ẹ̀ka irú bíbà tí a bá sọ ẹ̀sìn Islam bá ṣe ní Nasrat ta ní Korib ta ní Anzarudin bẹ́ẹ̀ náà ló wà nínú ìṣẹ́rí lẹ́yìn torí ṣàyẹn bá bíyàn ọ̀tọ̀ lẹni tí ojútùú máa ń bí ọ̀tọ̀ lẹni tí àbátan ń bí nínú ẹ̀ ọ̀tọ̀ lẹni tí e, ẹlẹ́mọ̀ṣàn ń bí nínú ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó bá àwọn irú irú àbátan yẹn àwọn ni àbòtò báwọn ṣe máa ń ṣe ètò tiwọn láti fi jẹ́ ìdùnnú fún òrìṣà yẹn ni wípé torí ṣàyẹn bá dé ẹ̀tọ́ ni kí wọ́n pọn ọ̀pọ̀lọpọ̀ omi láti máa fi yílẹ̀ láti máa fi mọ rírì nǹkan tó oríṣà yẹn ṣe fún wọn lọ́dọọdún irú ojútù àwọn àwọn máa ní ètò tí wọ́n máa ń fọ́ ìkòkò ìkòkò ni àwọn máa ń fọ́ àtẹlẹ́mọ̀ṣọ́ láti lè fi mọ rírì nǹkan tí òrìṣà yẹn ṣe fún ọmọ òrìṣà yẹn tí odù ìyẹn bá ti bí nínú ìrìnlẹ̀ yẹn so ẹnìkan ò lè mẹ̀mẹ́ àwa tá a jọ kóra wa jọ tí a jọ ń ṣe la máa mọ̀ pé ojútùú ló bí lágbájá hmm. àbátán ló bí lágbájá ẹlẹ́mọ̀ṣọ́ ló bí lágbájá ṣe gan ni tó sì jẹ́ pé àwọn nǹkan táwọn tí wọ́n ń bọ́ àwọn tí wọ́n ń ṣe ìgbélárugẹ fún àwọn nǹkan tí wọ́n ń fẹ́ ó máa ń ṣe fún wa. Ah, ah. even òyìnbó kan tó wá láti Cuban ó wá níbi ọdún bíi mẹ́fà sásìkò yìí àdèmú lọ síbi ojúbọ nílẹ̀ ó lọ tọrọ gbogbo ohun tó ń fẹ́ bí tóun bá lè dọ́lọ́mọ o òun máa wá òun máa wá fi ìmọ̀rírì òyìn obìnrin ni obìnrin ni pẹ̀lú ògbó ti Olódùmarè ní àṣẹ àwọn irúnmalẹ̀ rúmọlẹ̀ èrè ìṣàròlẹ̀ táwọn wòye ó dẹ̀ fi àṣẹ sí i òyìnbó náà ti dọ́lọ́mọ báyìí òun ló pẹ̀lú àwọn ènìyàn wa níbí láti fi ẹ̀mí ìmoore wọn láti fẹ́ tún ilé òrìṣà náà kọ́ sí ti ìgbàlódé pé kí wọ́n lè mọ̀ pé òrìṣà náà jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ènìyàn. ilé òòṣà yín tẹ̀ ń sọ yìí ṣé ìṣòro ló wà ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì kan lágbègbè kan nílùú Abẹ́òkúta yìí. kì í ṣe agbègbè kan nílùú Abẹ́òkúta agbègbè Ìjàyè òun ni wọ́n ṣe máa ń sọ pé Ìjàyè ni mo pè mi ò pe Kútọ̀ ó ti wà látètè kọ́ṣe nígbà tí àwọn tí wọ́n ti gbé òrìṣà yẹn wá ó sọ ibi tí òun ń lọ fún wọn ni hmm. ibi tí òrìṣà yẹn dẹ̀ ń lọ nígbà yẹn ni wọ́n lọ gbé sí yẹn ojú àṣẹ ẹ̀ ní ìjà yẹn kì í ṣe ìjà yẹn nìkan ṣo ibẹ̀ tí òrìṣà kan gbóríṣà yẹn lọ ó tún ṣò ní ilé kan tó ní àṣẹ ní gbogbo Abẹ́òkúta yìí òun ni olórí ilé náà nílé Bámẹ́kẹ́